This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.smartwatch.com slash donation. Alhamdulillah Rabbil Alameen Wassalatu wassalam ala ma la nabiyya ba'da Eh ya ko mori owo Eh o mori otu Oyi ga ya din juma ya Bolieska Karej. Ini ire oni ire haka beina na Ramadan. Ramadan ono man yo bidai kekekeke anno. Ramadan ona anwehi tiya anin. Disi kure iko inan anaika agubume yẹ bá a dùn ìdúró ní wọn ní ilẹ̀ amẹ́ríkà ta ọ̀kọ́gbò tí ní kútùbà àjẹm àti ilẹ̀ ta ozi onóòmórí ìzì mẹ̀rẹ̀ yá ní ta ọ̀ọ́sí ẹkú ẹ̀yìn kò èbè ọ̀tá ẹkú ẹ̀yìn èèkó òdì ọ̀tá ọ̀tá daamu we ni ere, ozi eku daamobi, ọmiri enwere na-eketa ọkpẹrị ine ka ụmụriya mme ka yoto Ramadan, ọmiri oziri e rè ní ana-eka ọzari Ramadan nọ adị ịtanye nye enere ana-eketa ọbọrọ tayamẹ ẹni ramadan ilé ìlé ìlé ìbìrì ìlé ìlé ní anáìkàtà ozoza anáìkọ wọ̀rọ̀ fúra ìta yamẹ ẹni ramadan àgùnmí yana àtọ̀hún ní ramadan yàtí ẹ̀fọ́ ìgbàhún ati àti bẹ́ẹ̀ wá wáàzí ìlé ìlé ní ọ̀ìmẹ̀ ẹni ká ẹ̀ yàtí yàtí ẹ̀fọ́ ìgbàsẹ̀ wáyé. inú ramadan àti ìtómi àwọn nánú wọ́túwọ́ta anáìka òmórí òkú yẹ́bà àbò kàánú náà àti ẹ̀nà ọmọdé arọ ìzọ ìdìrẹ́rẹ̀ ní anáwọ̀ òkòdò kú iná inú ramadan ọ̀wà rẹ̀ mọ́sàn àbẹ́ òmìnira tó kó mórí bẹ́m ọ̀rọ̀ ọ̀yà inú mẹ́ anáìkàká àtàríra òkèèrè ọdún bọ́ọ̀dọ̀ ní èkèèrè ìrọ̀hún ọrịa ọrịa anáìkò mórí ọ̀gbọ́rọ̀ àkàrà kòódè ọrịa ọrịa nílò àwọn àtọ́ọ̀dùn onóòmórí àkàrà kòódè yìí anáìka anáti padà hù yóò mèbè mèpì ọ́ ọrịa ọrịa ẹni òwe àtẹ́ra anáìkàkà òmórí ọrịa àkàrà kòódè anyị ịnada anáìkàkà قدم محبوب أما بنا هنا أصلا مبتة أرض بني دومري وبيكوري أيام ومنهم تاني ماذا ميتة بيان تجري بني جيزين أنت ويانا ويعني ife ọ̀ẹ́kànnì yẹ́ dọta a ụmụ ọrụ na-eta omori otere izo osisi omori ebe efuru ete ụmụnyara omori ọrịba ọrịba atụmụnyara afọ agọrọ na ọmegharị kaka ọyara ịne nwa ọmịnị ẹ̀rúnlórí yóò mórí yìí máa fọ́ mórí ìka àtòyí tẹtẹ ń bá ń ta ọ̀sẹ̀ yàrá gọdọ̀ inú wáyé tó mẹ́ta ọ̀yẹ́ yàrá bíbá yàrá iná yàtí sáà tó mo yìí jẹ́ tóòrẹ́ wọ̀ àbáyé ọ̀dọ́ ìwẹ́ òmórí ọ̀nà ìka ọ̀yẹ́ ní àtúnẹ́ bàbá inú mọ̀ náà ìka obi èsì ìhìn náà ìsì tọ́ka àbọ̀wọ̀n ọ̀rọ̀ fún náà rí kẹta Ọ yara ịnụ nwa onini. Enyinaụ ọ bụ ọnọ ijenyi obeere isemebe hi na anyị ijenyi obe erisanaba nyere ijenyi ndị ọmụdị na-ehi na anyị ijenyi ndị akụja na-esu mala tum tum ọmụdị ijenyi ndị ọhịa ihe laafịa daara ide hu ijenyi n'enwe ajọ eere ahụ. dóòrò okùjì ọ na-arị m ọ mere nri yiri nwa m ọ ka bụ ọma eme ya ọta ankwa ogbori mmemme hụ nọ ogbori mmemme hụ nọ wisa naghị uyi na ọma na kporo isa nara ahị ọyị nyere ọmarị na kporo isenye ure isenye ekoro ehi mewa anyị ìdẹ́ntu ure ìsọ̀nà ẹ̀kọ́ bẹ́ẹ̀ duwa ìdẹ́ntu wà áhù ìsọ̀nà ẹ̀kọ́ bá ká áhù nẹ́tẹ́ ìdẹ́ntu wà áhù ìsọ̀nà ìkàkà wà áwọ obi duwa yìí ní òyìn lóbi ọkà ọ̀sọ́nọ́nọ́ ọ̀nọ́bi òjè onóòmòrí ti sẹ́hẹ̀ ìdẹ́ni dọ̀bi sòrúurẹ́ ìdẹ́ni bẹ́ẹ̀bi lójú ìdẹ́ni bẹ́ẹ̀ máa ní kóbo ìdẹ́ni bíi gara igérégéré ìdẹ́ni dọ̀bọ̀ ìgẹ̀rẹ́ náà ká sai malana just fa happy ila yawmal qiyama oka ifana irahu atodu sanna mana bare ma can foro porporo doka at ijeni ifana iten ana ikabo odo remu do obe ore ti kore bẹ́ẹ̀ ni rẹ́bẹ̀ẹ́ taika ìsọmọ́sọ̀fà ọba náà yìí náà ni ọta wàlá yẹ́bùkọ̀lù ìsán ẹ̀ẹ́bà ní ọ̀nà ìkàkà ọba abẹ́fẹ́ àáka ọ̀dọ́ náà ọ̀ọ́zá ọ̀ọ́zá àrùbọ ọ̀yí tẹ̀bẹ̀ síta náà ìka ọba ètò ní ìfìtẹ̀ ẹ̀jẹ̀ fún ìdánilẹ́kùn àmì dọ́kì ìjẹ̀ ní láti

ọka aba ibem sana ahụfẹ na etekwe ya na ikaka a yere ha ekwe ọnụba afọ ihu na ịhụ nọ ọbụghị nọ sọrọ meka abe na ikaka ere ihu n'ibe anyọ nne n'ibe amobi n'ibe adarehi n'ibe anyị moto abe na ikaka ma anyị fo sọ meka ee ụmụ na omori nkewa bẹ́ẹ̀ èsì bọ́ọ̀sì táwa hù ní hóòpì náà nọ́nà yàní àti bọ́ọ̀sì àìrò ó kórì bẹ́ẹ̀ èsì tàìsí pé ọba mẹ́ta àfíìsì ọdún ọ̀hún náà. lọ́ọ̀kà àbọ̀rọ̀ náà ọ̀nù màmílà ẹ̀ka ẹ̀bà àti fọ́nrán ní pínà ọ̀rọ̀ àgọ́gá iná ẹ̀hún náà ìkàwé pèsè àyà ìrọ̀ ìzọ̀ ìkọ́rọ̀ ìzọ̀ ìzọ̀ ìmẹ̀ then agụnfe ma ọdịka otu ogborihi ọnọba ọnọba dẹẹtijin datizọ mẹnẹtijin afụsọnụ watụre watụre kọva nọtọn otu ogbori dọ mẹnẹtijin sebe ụzọ ogbori ọnọ ologbusu lọka gbọrọ nọ abụwe pem kpana ha kwete dọọzụ anyị tajet ati ịsọnụ ọnụ watụre ati snaịkọwa akwa ihi na ta weskawanye ama aina lijazimun abena ikete iroka ẹni bá anyọ́sàn ẹni bá anyọ́sàn kúmadé àkúnyẹ́nyìn náà ilé ìníbi adé abena ikẹ́ ẹbọ ní rọ ẹ lẹ́yìn àti ìrọ ẹ ní calculate ẹnna ní bá àmì dẹ́nu ya steve sọ́nà ní ilé ọ̀nà ilé àbẹ́ ìníbi adé lọ́kàgbọ́ ọ̀nà àbúrò àbẹ́ bana hara pẹpẹ ẹ̀dá náà hẹ̀wọ̀n ẹ̀mí fóònù yà dẹ́ àhẹ̀wọ̀n ẹ̀mí ẹ̀dá àhàlátẹ̀wọ̀n ẹ̀mí dẹ́ àhàlátẹ̀wọ̀n ẹ̀mí lọ́kà bọ́wọ̀ nọ èyí ló fóònù rí hì pàtàkì tààrà ẹ̀ ohun ẹ̀ná ìkẹta ọ̀nà àlùfáríkà bọ́wọ̀ nù rí ramadan ni wàrà kai ramadan náà bẹ́ẹ̀ hàn me bá ti quran ramadan náà bá hàn ní bá mi stop ramadan náà bá hàn ní bá mi sadaka tó wà bá wà wọ́n mi promise rẹ̀ rẹ̀ yìí ṣẹfẹ́ àmì kúmọ́dọ́kà ẹ̀yàrá ẹ̀ka ìpẹ̀yìn náà nínú ọ̀zà obìnrin náà kàkà ìfẹ́wò kọ́ra ọ̀nà ọ̀bí pọ́ńpá wà pọ́sítọ̀m bẹ́ẹ̀ka níbà àmọ̀tọ́n níbà àmọ̀tọ́n ìmúlò òtútù ọ̀mẹ́ n'ebe a nọtọ like enenara promise ọ nọ n'ọba ake koran ramadan n'oge esi dị ọtị koran ibe enenyi ada ka de màá ma ẹ̀bá ní nínú àwọn tòṣì yìí rẹ ẹ̀ ní na èrò màá sá ìsá mọ́kó máa ma fà afọ abụọ àmà nù tó kọ́ra nù kòtò bí yẹn wọn ọ̀dọ́tò dị ramadan ọka iná àbí promise ọ̀nà promise ramadan otu ụba akọ̀kan ramadan otu ụba amọ̀kan ọka omori ọra adanụhụ ahụ webere efu ramadan ọ̀nà ọ̀tụtụ mee omori ọra adanịra ya webere efu ramadan ọ̀nà ọ̀tụtụ mee ọka ịna bụlọgụ ramadan ta ozoku ramadan

anáìkẹ̀kọ́ inú ramadan zẹ́mẹ́ àkùnrin kan wá ní chance owó òtún náà lọ́tí àkùnrin kan ramadan náà ọ̀ọ́tún wọn ọba bí yìí o ọba bí lẹ́nu yìí lọ́tí pẹ́bí yìí anábánihu kúná anáìkẹ̀kọ́ òhòrò wọn inú àdìsọ́ tó ọ̀rọ̀ sọ́nà àlè kẹta okú ramadan sọ́nà àlè kẹta òmórí olè bá jẹ́ èdè yọ dọ́tẹ̀ ẹ̀tẹ̀tẹ̀ tó mórí dọ́tọ̀ ọ̀nwúra òmórí ọ̀nàbọ̀ òṣìṣẹ́ olè nìmẹ́ra ọ̀tá ọ̀nwúra húnẹ̀bọ̀ tí ìdímàlẹ́ kàkìtìrì màá ní màdúwọ̀ náà dọ́tà yóò tó mórí kẹwọ́ tó mórí kàákà àmì ó tó mórí kàfàkùrùsù àmì tó ń kàákà àmì.

ọ̀yà kò sẹ́ abdomen 24 four hours sáàsì máa san fún line tó mórí ojú èrè ọlọ́run tó wáyé tó lè stadium àtẹ́nà ṣe anádàmẹ́ ẹ̀rì sẹ́mẹ̀ àbúrúkọ sọ́mu ìsọ̀lọ́lá lè sọ̀lọ̀ ọ̀tà pàtàkì tààrà ọmọrí ọ̀rọ̀ àmọ̀bùwà ìfẹ́mẹ́ ìtumba ọ̀rọ̀ àmọ̀bùwà ọ̀rọ̀ àṣọ sẹ́mẹ̀ kóòrè yàtẹ́ náà mi bídíà àákẹ́ náà mi bídíà náà ti fẹ́ àbáwọn ní bídíà ní ń nẹ́fẹ́ kòmórí ọ̀rọ̀ àmì ẹ́ haramu yóò oríṣiríṣi náà ẹ̀ àwọn iná ní màlẹ́kà kòmórí àwọn lágún náà mọ̀ láàtọ̀ ọ̀nà bíi bíbí àwọn. àbọ̀rọ̀ náà àbúkọ́rọ́ mẹ́ẹ̀kẹta ọ̀nù kata àbúkọ́rọ́ ìrọ̀ ìrọ̀nú ẹ̀ mẹ́ẹ̀ka òkọ́rọ́ náà ọ̀nù kata ẹ̀mẹ́ẹ̀ka ọ̀bẹ̀ ẹ̀bọ̀ fi ìmẹ̀ àáta ọ̀bẹ̀ ẹ̀tẹ́ ọ̀bẹ̀ ẹ̀bọ̀ tuntun kọ́rọ́ ìrọ̀nú àáta ọ̀bẹ̀ ẹ̀tẹ́ àátọ̀ náà anáráàmù kọ́rọ̀ ẹ̀rọ nọ́nù àátọ̀rọ̀ ẹ̀mẹ́ ẹ̀kọ́ ìfẹ́ràn ètò owó ti àáta ọ̀dọ́ náà ìkọ́rọ̀ náà tó kó ìyá yóò gbòòrò orí kó ìyá ló kó ìyá yà kọ́rọ̀ mẹ́ta òní ìfẹ́ ìníka ọ̀dá tí náà ìfọ́tà sí ọgbányé ìkọ́rọ̀ náà jẹ́ tó ọ̀bàlù tó ṣe ìfẹ́ràn kòódè ‘yan jepelete mehinan yani awa bayanin ta saka a tsorisa inawe don kata a tuwenyi inawe don kata a tuka nosewu ọgbanwe don kata oye ko efeminen igegene tọọdụ gold nanin ẹ̀dẹ́ náà bá aago mẹ́ẹ́ lẹ́ẹ̀zí dan ọbọ̀ náà kẹta ọ̀rí pọ́tà sáwọn náà ẹ̀wọ̀ ẹ̀tẹ̀rẹ̀ ìfẹ́mẹ́bìlẹ̀ ẹ̀dẹ̀ ìbán ló ti rẹ̀ ẹ̀mẹ̀tẹ̀rẹ̀ tó orí pẹ̀mú yọ orí pẹ̀mú náà pẹ̀mú yọ tó nílẹ̀ ìzàtí náà ó ka àgbọ̀bọ̀ ọ̀nà ewúro fún ọmọ yóò gbóòrò òun ramadan ọ̀nà àwọn èyí tó ní náà nì òwò náà ìta dáàrò bárakọ̀ òwò náà ìta òwò náà ní ìràpẹ́ wọn ọ̀dẹ̀

tóòdó òwe yìí àtúwẹ̀ náà ìkọ̀rọ̀ ọ̀nà inú wọn ramadan yìí tó mórí ọ ṣe ere nǹkan ó lè rédèrè olóoru wa ere olóoru enọghị ẹ̀nọ́ọ̀dì ana